naam alhamdulillah jama alhamdulillah rabbil alamin asirila asirila n tà ń sọ nìyẹn ẹnì tó tẹ igi tó jámọ́ lẹ́sẹ̀ yẹ o ká ní wàásì kọ́ wà o bóyá orí ọ́fíìsì àyìnbá ti jábọ́ lásìkò yìí o bóyá inú ọkọ̀ ní ọkọ̀ bá fi sọ sí títí o àkọọ́lẹ̀ ti wà pé nǹkan kan ó sí lásìkò yìí àmọ́ wá ń bẹ ní wàásí lọ́bàdì tó fúyẹ́ Allahu akbar kan tẹ́gì kan tẹ́gì kan kọ́dámọ́ lẹ́sẹ̀ tẹ́gì kan kọ́dámọ́ lẹ́sẹ̀ kọ́sì kankan sí ọ́ ọba kùdánù a máa tó yọ kan sí kan ibi ọkà máa yìí ọlọ́sùnmọ́kẹ́ pé lọ́lọ́run fi rí fún ẹ̀ bóyá wọn lọ́wọ́ ayé wàásí bóyá ọ̀nà usage ní ìbá ní ìbá gbà ń tẹ̀ ní ìsìn bí tí máa fi tì dànù nìyẹn àtúrí ọ̀ka ṣèkan lọ́lọ́run ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ ó ní wípé jama ẹ̀sẹ̀ ẹ̀sàlámdìláì ẹ̀sàlámdìláì alhamdulillah ẹjá tẹ̀ka sí alhamdulillah ẹ sọ pé alhamdulillah rabbil alamin alhamdulillah rabbil alamin máa ń sọ kíní kan fún yín lọ́rọ̀ lórí ọ̀rọ̀ ọlọ́run generally pàápàá jùlọ ọ̀rọ̀ ìjà pé ẹnì kankan ò lè tẹ́rì àbí mi sọ bẹ́ẹ̀. so èmi ò tè gbọ́ pé wọ́n ti dájọ́ lọ́sùn àti àti dá láti bí ìjọ mélòó nílò ni ẹ̀ ń gbọ́ ẹ̀ sọ fún ẹ̀yìn èèyàn àti àti dá pa lọ́hùn yí pé ìjáàbù dandan ní gbogbo ọmọ sùkúù gbogbo ọmọ sùkúù tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìtí àwọn ìgbé ká máa kí mùsùlùmí wà lò lọ sùkú lọ́wọ́ ni òní lò wọ́n ní wọ́n gbé lọ sí court àgbè lọ court ń bá adájọ́ da pẹ̀pọ̀ everybody àti kiri yóò àti everybody tó lè ìjà. ọ̀tán. àtàlísà àti kọ̀ọ̀fọ́ ìgbèmí wá gbọ́ sí ìgbà tí a ṣe yáyà yá lórí rédíò pé gọ́fìnà fún ọbẹ̀ dógún lẹ̀ o sọ́wọ́sọ́wọ́ yẹ̀ di mùsùlùmí ní sáàdá náà àwọn náà lo kíní ìgbàjá àwọn àwọn lọ sí ikú àwọn lọ kọ́ọ̀tù àwọn ní egbó náà wọ́n kẹ́lẹ̀ wọn náà wà kọ́ọ̀tù bẹ́ẹ̀ lèmi tó gbọ́mọ ní akíní ń ṣẹlẹ̀ wọ́n ní a ti dá ẹnìkan wá fẹ́ẹ́ ọwá ọlọ́run ọlọ́run fẹ́ fàlébù kẹtọ lọ́hùn ọwá ní kí ni gómìnà fún gómìnà sókè lọ́wọ́ débi tó fẹ́ dálẹ̀ yìí tó lè pé ní amẹ́ríkà táwọn wà ń bí báyìí bí ló tẹ̀sí pé ni àwọn èèyàn tó yá mùsùlùmí ń lo ìjáàbù ń bẹ̀ wọ́n sì ń wọ́n sì ń lọ sí anywhere wọn ò sì fi pa ìjọba lára mùsùlùmí kan ló dẹ̀ ń lò ó yà tiẹ̀ bá ọ wọ́n tún lè sọ fún wa pé wọ́n ń lo ìjáàbù london lamẹ́ríkà ẹ̀rù pa ọ́ sátán ìgbẹ́kẹ́ ń tọ́lọ́ ọmọ ṣe jẹ̀mọ́ ebi ebi ń táwọn gómìnà yìí ṣe tí a fi kó wa jẹ rèé tí o sì yẹ kí wọ́n kó wa jẹ sí ah, òtò káàkiri eh, kọlọ́mọjà rí amúnibúni ẹran ìbí ẹmí tí ẹran afọ́jú ọ̀tún tí olówó ẹ̀fọ́jú òsì bẹ́ẹ̀ bá dé ẹbú ẹran ẹbú olówó ẹ̀ gbẹ́niwẹ̀ ẹran afọ́jú yà yìí àyọ́ pé à ó ṣe é bọ́ ṣe fọ́jú nù pé à ìyá yìí kò ń bá wí ẹran ní ìgbé àlóhùn túbọ̀ àwọn mọ̀ ọ̀dà náà gómìnà kan tó lè ṣe yẹn ní ìpínlẹ̀ kan sẹ́bẹ̀ àbá kan náà bá ń bẹ tí sì ń sẹ́ fọ́ lọ́hùn tí ìdẹ́gbẹ́ ń sẹ́ fún yàn sẹ́bẹ̀ kọ́ máa fọ́ lélẹ̀ rẹ̀ ṣe bí ọ̀pá ọ̀pá fúlàní ìbọ̀pá méjì ni àbọ̀pá fúlàní bí kan ni àmọ́ pé méjì ni bí màálù ọgọ́ máa bẹ wájú rẹ̀ ibi kan náà máa fi dà á lọ ibi bẹ́ẹ̀ lọ́rọ̀ àwọn tí wọ́n ń bẹ lálàsẹ̀ ní ìsìn ńgbà kóòtù dá ní ìsìn tí bá ti pé kiri yóò bá jẹ́ ọ̀dàlúwò èèyàn kiri yóò jẹ́ bàlújẹ́ bàlújẹ́ ṣé káwọn wà lọ ọ̀dàlú lọ́kàn mọ́nà àfi ìlọ́kàn ẹ̀yìn rẹ̀ lọ dàrú pé máa ń lè ti mọ̀ yìí ẹ̀yìn náà wọ́sọ egun lọ ẹ̀yìn náà wọ́sọ kíní kan lọ. ní ìpele ní sùkú kan lẹ́yìn tí ilé ẹjọ́ ti da tán ọmọ bẹ̀ bá lo ìjáàbù lọ lánàá àbíjẹta ní ọ̀gá sùkú bá ní bí sùkú eléyìí kọ́ o sùkú kìrìsẹ́nì ní bíbá yìí o bí sùkú eléyìí kọ́ o nígbà tí àwọn àgbẹ̀ríkà kan wọ́n lórí iná wọn ti sọ wọ́n ní àmọ́ bí wọ́n ti ya wá wọ́n nígbà tí wọ́n gbà lọ́wọ́ wọn ìbọ́lọ̀ ní dájọ́ yìí ìjáàbù yìí lọ́mọ tó dé kóòtù yìí ìjáàbù lọ́mọ jàre bọ kóòtù yìí gbogbo ẹ̀yìn ẹlẹ́yà ṣé tí yẹn ò ti wá dá látàyè lọ́ba yìí ìjáàbù wọ kóòtù ọjàre sẹ́nà wà sínú kò sínú ṣe jẹ́ nǹkan máa fẹnu wa rọ́ọ̀fù nu bẹ́ẹ̀ sì béèrè adájọ́ òun lè jẹ́ kí tẹ̀ ní bọ́tí òfin ní táwọn yẹn ṣé kí sẹ́ẹ̀ ni ọ̀parí. ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين إنهم لهم المنصورون وإن جندنا لهم الغالبون ani mo sọ fẹ́ yẹ̀yẹ̀ pé fọkàn balẹ̀ àwọn aláàbòrí. wàlá tẹ inú wàlá tẹ hasanu wa antumul a'launa in kuntum mu'minin. ẹ gbọ́ gàwáyé se ṣe méjì kankan èyí lẹ́ borí bí ẹnìkan bá ń ṣe falafala ẹ fi ilẹ̀ lálá rẹ̀ tó ké ilẹ̀ ní bọ̀ ẹ̀yin mùsùlùmí lẹ́ darí kẹ́yìn. ẹ dákun jàre nínú tá à bá bọ̀ ẹ já máa kọ̀rọ̀ lọ́rọ̀ ká máa ṣe bí àjọ. ẹ dákun tí ibòmíì bá tún dé ibòmíì tí ń bọ̀ yìí kọ́nù jọba aláyé ní ọ̀yọ́ state ń bí iná muslim tó yanjú tí orí ẹ̀ pé tí ó nílá àkáyè tí ó mọ tọ́lọ́wọ́ fún ṣe tí ó mọ̀ tó yọ àbòsí tí wọ́n bá gbé kí tẹ̀ nìkan wá tí ó jọ kórìtẹ̀ náà pé tóun tún wá ló lọ́ọ́ tí wá náwó yìí ó kó oríire o tí ń fán bí nǹkan bá ti fi bì kan ó ti gbọ́ ó ti dá sí i tí àbá ní purọ́ tẹ́ pé àní purọ́ àní ṣèké ọmọdé àbílẹ̀ nìyí nípa akọ́mọ gbọ́ pé èèyàn ní problem ó sì dá sí ilé ní problem ó sì dá sí tó yẹ pé níta nfẹ́ náà ní kílù ọ̀dà ẹ̀dá kan tó bá di pé bò tí ń bọ̀ ìbá dé òun ládìbò fún ni àbí mùsùlùmí. Hmm, jẹ́wọ́ ìgbọ́ o mùsùlùmí láti fún ni. tóyẹ̀rù ń bà wá o àyà wa já o àmẹ́rù ọ̀bà wá àyà wa ọ̀dẹ̀já tó ń pa lọ́lọ́run hmm. pẹ̀lú ògùn ọlọ́run ṣáàkà ajímọ̀bí ọlọ́run bá ní kọ́ máa ṣe hmm. ẹ̀ mà díẹ̀ ọlọ́run ní jẹ́ bọ́ọ̀nà jẹ́ ni torí pé ààrin dálẹ́bi ẹ̀ ti fẹ́ máa dọ́kàn méjì pé ṣé mùsùlùmí náà ní ilé èyí èyí èyí èyí èyí èyí èyí ṣùgbọ́n ọlọ́run lè kọ́ màá sí ní ọ̀bàjì padà wọ́n ló ti wọ́n ló ti ń sọ pé ká má bínú èmi ìgbọ́ o àwọn ní í sọ bọ́bá ti sọ ẹja ẹja ẹja gbà pé ẹ̀ ń bá bẹ̀bẹ̀ o ẹ má tó kó omi mọ́ olóṣèlú o. ó ti sọ̀rọ̀ rí rédíò ó wà ní Fresh FM báyìí. ní ìsìn báyìí. yọ sọ̀rọ̀ lé yàrá Sunday ti ń bọ̀ yìí. yọ sọ̀rọ̀ lé yàrá Sunday ti ń bọ̀ yìí. ẹ̀ tó bá ti bí a má bínú ẹja dákẹ́ ẹja àwa ìyẹn rẹ̀ là ń sọ àwa mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ sẹ́ni wọ́n fẹ́ kí àwa náà wọ́n fẹ́ ká lù pa kò lè bọ́mọ yín lọ ni èyí mùsùlùmí kò lè bọ́mọ yín lọ mọ́sọ́ ń jẹ tàbí lórí mọ́sọ́ tẹ́ ẹ bá ṣépè fún yóò mú ah. wà láìwọ̀n àbídá tó bẹ́ẹ̀ tọ́lọ̀ má jẹ́ kí n fojú kàbá yín sọ fún pé mọ́sọ́ kí n lẹ́yìn ẹ̀lẹ́sí àkà pé tí mùsùlùmí ti pè lè ọkùnrin yìí ò lè gbé ń gbọ́ sọ jíyàn ẹ̀. jọ̀wọ́ láfẹ́kẹ́ ṣépèlè ẹ̀ asọ̀rọ̀sẹ́ kì í sọ̀rọ̀ dànù ìní kankan pẹ̀lú rẹ̀ wàláì wàláì ajimabi ti mẹ́mbẹ́ yìí ìní kankan pẹ̀lú ẹ̀ bí nǹkan bí nǹkan bá sì ń bẹ pẹ̀lú èmi rẹ̀ kò sí tó burú ń bẹ àìbẹ́ ẹ̀kọ́ ni ah. Ah, ibẹ̀ yìí èèyàn mi lẹ̀ ń bẹ lẹ̀ yìí síbẹ̀ ìfẹ́ kì ti wọ́n dáa wà á ní nǹkan pẹ̀lú ẹ̀ mọ̀ ń bẹ tèmi jẹ́jẹ́ mi ò ń bẹ tiẹ̀ ni ìmọ̀ nǹkan ìní kankan sí pẹ̀lú ẹ̀ ìsìnwọ́n náà pẹ̀lú ẹ̀rí ẹ̀rẹ̀ yìí lè máa sánà nǹkan kọ́kọ́ tí ìbọ̀ sí mi ní ìsánẹ̀ ẹ̀rí rorí lọ́lọ́mọ́jẹ́ àrùnkúnmọ̀lá ló fi sínú àdúrà pé ìjà àfáà mi má yẹpẹrẹ rẹ̀ mo rí báwọn àfáà mi ṣe lo tiwọn tí wọ́n níyì kú ọ̀nà ti kúnnú wọn àti òtí ìkókọ wọn bàjẹ́ nínú ọ̀fẹ́ kókó tèmi náà bàjẹ́ olóṣèlú bẹ́ẹ̀ bá láǹfà kàtí tẹ̀lé wọn ẹjá mọ̀gọ́ fún. gọba wà ní. ẹ ẹ ẹ ń jẹ ẹ ti ń jẹ ẹ ti ń jẹ olóṣèlú mẹ́rin hmm. gbùmọ́ ní àwà yẹn kíní wọ́n yẹn ni wọ́n mọ̀ wọ́n mọ̀ nǹkan mí lẹ́yìn ẹ̀ ìjọba hmm. kọ̀ndẹ́mù tọ̀ wọ́n kọ̀ndẹ́mù ẹ̀tútà lè ní pé ìwé jẹ́ ní ìjàre wọ́n ní ti ń tún rojọ́ lọ́nà ìsì kọ́lọ̀ jẹjọ ọlọ́run tún jẹ́ ọmọ sọ torí bí ọ̀rọ̀ náà ni pé máa kú bá rẹ̀ hmm. ọ̀rọ̀ ọ̀rọ̀ ojú bí ọ̀rọ̀ bá ti pọ̀ jù àṣà aláṣọ àṣà aso aso dásán wọ́n sì tún gba mọ́ràn jọ kan wọ́n ní aláàjì Muyideen sọ pé gọ́vùnà ẹ̀ má sí nǹkan mẹ́ta tán ẹ̀ má jẹun tán ẹ̀ má bínú tán ẹ̀ má sọ̀rọ̀ tán kò yóò tutù ó lóun ó ní oúnjẹ òun ò ní jẹ tán inú òun ò ní bi tán ọ̀rọ̀ òun ó máa sọ tán. ọ̀bàjẹ́. sọ yìí ó tún sọ yìí o. àsọjá san ẹ má bá ní ṣàdúrà fún ẹ̀mí ẹ̀ẹ́dàkùn ẹ̀bá ṣàdúrà fún ọlọ́nkọ̀ máa ṣe àmín ìjádìlúnàkà ọlọ́run ni wọ́n máa jà ọ níyàwó ìwà náà mi yẹ̀kùnlú الذين كفروا àwọn èèyàn tí a kọ̀tọ̀ lọ́wọ́ wọn máa sọ ta fẹ́ sọ yìí o in hadha illa asatirul awwalin wà ní ìwòlè tẹ́ǹsọ yìí àsátírù gbogbo tẹ́ǹsọ yìí ìyẹn ni àrùbájọ ọ̀rọ̀ ọ̀rọ̀ tí ò nírí tó lórí tí ò nídìí wọ́n á pè ọ̀rọ̀ lọ́nbẹ́ẹ̀ ẹ wo gbogbo ẹ̀yin lóyún tẹ́ wà ńlẹ̀ tẹ́ wá gbọ́rọ̀ ọlọ́run kẹ́nìkan pé ìranù lẹ wá sí. Ah. Ah. ilẹ̀ máa ń sọ ntòdùmọ̀yìn nìkan tá a máa kò lóbọ̀ yín la ibẹ̀ ti mà pé wọ́n ń tàn wá ni. ibi mhm, abẹ́ ń tàn yín ibi abẹ́ ń tàn wọ́n èèyàn pọ̀ nílẹ̀ tẹ̀yìn ọ̀lọ́bẹ̀. Allahu Akbar eh, ọ̀pọ̀. ẹni yìí kẹ́ ẹ̀yà kan ah, ẹ̀ pàdé kan dé ẹ̀yà kan lẹ̀ ẹgbọ́n mi ókè ẹfẹ́ yí sísìsì ẹfẹ́ yí ẹlẹ́rìn kí náà tí iná kí sí ìdí máa dáa lọ ẹmà kí náà tí iná máa rẹ́rìn lọ tọ́sára mm. bí láìwọ̀ wèrè tọ́wọ́ fún ẹ ìmẹ̀ rí wọ́n lẹ̀ tẹ́ lọ bẹ̀ ebíbi tí wọ́n ti kò gbogbo bọ̀ yí lálẹ̀ ń wá kẹ́nìkan wá ní àṣà tí ilẹ̀ á wà ní nànú ah ó gọ́nu o àtàbà ní tàbà ní ọlọ́ngọ̀ ọlọ́ngọ̀ Alukari karim gbọ́lọgbọ́gbọ́ amọ̀lọ́rọ̀ mídìdínlẹ́gbọ́ yọmọlọ́rọ̀ tó àwọn afáà wa sọ̀rọ̀ lórí àyà yìí alákọ̀ọ́kọ́ tí a kọ́kọ́ sọ ká lè gbọ́ yé wọ́n tọ̀ bẹ́ bọ́ wọ́n kún wẹ́lẹ́wẹ́lẹ́. ká lè gbọ́ yé sẹ́rí mílíọ̀nù tó wí yẹ ìyẹn ọmọ akẹ́kọ̀ọ́ mílíọ̀nù tó wí yẹ sẹ́mà pé mílíọ̀nù àti ọ́n ló dìbọ̀ wọ́n ní mílíọ̀nù yẹ wọ́n ní tẹ̀bù ìdíyà ni wọ́n ń pè é ìtumọ̀ ẹni pé gbogbo kọ́ àwọn apá kan wọn ni àwọn apá kan nínú àwọn ni ọlọ́run bí lọ́kàn. lọ́lọ́ ń di létí nítorí pé ara èèyàn làwa náà táwa sì gbọ́ tá a gbà yìí gbogbo wa kọ́ níyẹn ń tọ́ka pé gbogbo ẹ̀kọ́ láì nífọ̀kànbalẹ̀ yìí pé tiwa náà da àti pé níbi níbi tí pé ń sàwọn kan báwọn tó sàwa báyìí ah bàbá tó bẹ̀ náà yọ̀ bọ̀ kọlọmọdàdúrà wà lù wọ́n á pè aṣákèésí ẹ̀kọ́ kan níbẹ̀ ẹ̀yẹ wo mọ́ǹkan wà ń bẹ̀ ńgbọ́lọ́ ní wà míníọ̀m máa ń yẹ stẹ́mì òyì lẹ́yìnkà mọ́ǹtì mẹ́mẹ́ yẹ lọ́dọ̀ èèyàn máa kẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ tí ń kọ́ wa nílé ẹ̀kọ́ mọ́ǹ yẹ òun lẹ́nìkan mọ́ǹ yẹ òun lèèyàn méjì mọ́ǹ yẹ lẹ́gbẹ̀rún èèyàn òun náà ìdí abáfà lọ àwọn àfáà wọ́n wá ní ọba àlejò ọláwà lò ó ọ̀rọ̀ tí ó tẹ̀lé tí ó tẹ̀lé mọ́ yẹn ó wá lọ jọ́rò ẹnìkan yẹsẹ̀mí ilẹ̀ ìkà wà mẹ́lẹ́họ̀m máa yẹsẹ̀mí ilẹ̀ ìkà àlẹ́álí kì í dẹ̀ ẹsẹ̀ nìkan lọ́lọ́run bá wí. wọ́n ní kí ló dé wọ́n ní tó dé ni pé èèyàn máa kẹ́kọ̀ọ́ lárúbáwá àṣemáwó wọn a máa ṣe mùrúwátù láṣù rẹ̀ ńgbà míì gbólóhùn rẹ̀ tó yẹ pé yọkan gbòǹgbò ní gbólóhùn rẹ̀ yẹn á fi ọ̀rọ̀ tí ń bẹ lẹ́yìn rẹ̀ tẹ̀lé ní tẹ̀lé ẹyọkan a sì lè fọ̀rọ̀ tí ń bẹ lẹ́yìn ẹ̀ tẹ̀lé ńgbà míì ní tẹ̀lé pé èèyàn tó pọ̀ là ń bá wí ìyẹn kó tó pọ̀ ní sọ̀rọ̀ kí la fẹ́ fi láǹfààní lábẹ́ mo fẹ́ fi hàn yín èèyàn fẹ́ ń bẹ ní wàásì lénìí tí ẹ bá rán mọ yín lọ lé e kí ó kò ní pé ẹ náwó lérí ìranù wàláì ẹ bá ní ìwú ọ̀tẹ́rù ìwọ̀n tí ìtàn ló mú bẹ̀. ìtọ́nẹ́dì làákàyè tó yẹ pé èèyàn máa wò lẹ̀ kò dẹ̀ ní rí nǹkan kan tí ẹ ń bá sì kẹ́kọ̀ọ́ lọ́mọ pé kíní ń bẹ ń bẹ kíní ń bẹ ń bẹ igbá ń bẹ ń bẹ àwo ń bẹ ń bẹ ká máa béèrè pé bó tó ní ń bẹ ń bẹ yìí wọ́n á dà pé àyè ń bẹ ń bẹ ẹ̀yìn orí ni ẹ̀ lè rí ẹ̀kọ́ ń pa ẹ tó bá yí kọ́mọdé ọ lọ lé kí wọ́n lẹ́ǹkan gidi lọ sí i. tó bá ma lọ lé kéwú tó bá gbọ́ yé kọ́kà lọ fi ọpọlọ yẹn kọ́kà lọ rí kọ́kọ́ fi kó ìwé wálé lókù yọ máa ma wé sí ẹni kéwú gidi mọ̀ ń sọ o kìí ṣe kéwú aláǹṣe bára kì mọ̀ ń sọ o aláǹkọrin kìkì mọ̀ ń sọ o aláǹbóra mọ̀ ti ká máa pè ní onígbà oláwo onígbà tí wọ́n fẹ́ ẹ̀jẹ̀ ní rí ìsì mẹ́mẹ́ bọ́dẹ̀ ṣe ń sọ yẹn ẹni bá tó kọ bíi tiẹ̀ náà tí wọ́n dẹ̀ mọ́ra rí tó náà tó dé gẹ́lẹ́gẹ́lẹ́ ó ti máa sọ náà nù. Naam ok. naam naam. ní àyà àwọn. nínú àwọn. orí dókítọ̀ wọ́n lẹ́nìkan ọ kàwé kàwé kò gbọ́ yé lọ́ba lọ kú lé kí n bọ̀ wá kí n tán abẹ́rẹ́ ìwé padà wọ́n lẹ́ni ń sọ wípé nínú ìran àwọn lónìí onìkan dókítọ̀ mẹ́rin. Ah. ẹ̀yìn ẹ̀fà níyàn tó dáa mọ́mọ́ lọ lé kéwù àníyàn pé wọ́n lọ́hùn bá ń sọmọ mi láàfa kọ́mọ̀rọ̀ rẹ kọ́mọ̀rọ̀ ànábì rẹ bá ń fi sí láàfa sórí tẹ́lifẹ́sọ yẹ gbogbo nǹkan yòókù tí wọ́n bẹ láyé ní nǹkan rí yíyàjọ́ mọ̀ kọ́mọ̀rọ̀ tèmi kọ́mọ̀rọ̀ ànábì mi ah, ó ti tán bá ti ń lọ bá ti ń lọ bá ti ń lọ bá ti ń ké bá ti gbogbo ẹ̀ ní ọ̀dà ẹ̀jẹ̀ fún yín ní sáǹpù kan. kọ́lọ̀njẹ́ máa sọ kọ́mọ́dìyànrà ìfẹ́ sọ níyànrà bọ̀tí kọ́lọ̀njẹ́ máa sọ kọ́mọ́dìyànrà. bàbá kan wà ó gbà fún bàbá amúnigbàgbà tàná yìí baba bẹ́ẹ̀ nu mọ́jẹ̀ ń bàbá amúnigbà pé ọmọ náà máa ń sùkú bàbá ìbára lọ́ba gbọ́ yé kọ́nà máa ń sùkú ó sì láǹfààní kọ́nà máa kọ́nà máa ní gbogbo àwọn aláyìíká bá ń bù ìpè ẹjọ́ ọmọ ìbútí ẹ̀sìn mẹ́fà ẹjọ́ ọmọ wọn ní bàbá mi gbé ẹ má kàwé òdì kiri ó ẹ má kàwé òdì káfíìn ẹ fi ìwálẹ̀ ìbáranmọ rẹ̀ ní kíw ìbáranmọ rẹ̀ kí bóyá náà pé ṣé kò tí ì tó kíw tán náà ní oníkèké tán kéèké tán ń bọ̀ ya ọmọ kí ó débi tó lọ́n fẹ́ kéde ní bá ń a wí lódòdó kọ̀ ọmọ wíwú pàgbọ́n ọ̀ràn sùkúrù àmọ́ lónìí tá à ń sọ yìí gbogbo àwọn tí wọ́n bí máa fà yẹn táwọn lọ sùkúù ìwé tó máa fà yìí mọ̀ lónìí ọmọ wọn mọ̀ ọmọ ìlàjì ẹ̀ ọmọ àwọn tẹ́ pé ìwé náà fi bẹ̀rẹ̀ ayé tiwọn kí mo kìdé bẹ́ẹ̀ ni pé tẹ́ bá torí ọlọ́run ṣe nǹkan kan wàláhì bí òṣèlú fi yàn ọmọ ó sì ń bẹ nínú ẹni tí wọ́n mú lọ sùkúù bá náà tó wà tó wá di ọmọwé lónìí náà ń bọ̀ ọmọ kí ó tán ó tó wá kàwé ọ̀nà sagbata afa àti pé òun tiẹ̀ tó wọ́n kàwé tiẹ̀ ọmọ rẹ̀ nìkan lọ́mọ̀ wí ẹlòmíì ń bẹ́tẹ́ pé òun gan tó á mọ̀ wí ọ̀hún náà ọmọ rẹ̀ tó mọ̀ wí ọ̀hún náà ẹ wo ẹjú tọ́lọ́ ń bá fún yín ẹjú ilé ẹ̀fọ́ lọ́n padà ó lè dá fún yín ẹjọ́ lọ lé kí o ẹ má dẹ̀ jẹjọ́ kun nìkan obìnrin náà ń lọ lé kí o. àwọn amítì níjọ́ alamísọ lọ yìí níjọ́ yọmọdàbíyà àwọn amítì lórúkọ ni wọ́n sọ fún mi pé àwọn ìwé àwòrákù rẹ̀ wá sílé képo ń fẹ́ gbàṣẹ́ mo wá ní kí ni wọ́n lọ́kà ní kéwú wọ́n ní ó ti ka kéwú ní Nàìjíríà ó ti lọ́ọ́ ka ní nìjẹ́ ó ti wá ṣe mástà lórí kéwú gan obìnrin ṣe ń gbọ́ obìnrin nìyẹn ó sì bẹ́ẹ̀ jáàbù ẹ má jẹ́ kí èṣù tàn wá ẹ dákun nígbàtí kálukú ń rí mọ̀wé sáásáásáásá ẹ wo bírú ọ̀rọ̀ wí ọ̀run ti ń dà lọ ìbọ́lọ̀ ní yọwọ́ lọ́rọ̀ òwì a máa ọlọ́mọ ṣàánú wa mà ní abẹ́ẹ̀ bí ṣe ń dà lọ wọ́n á fẹ́ tún sọ sùkúù di pé tálíkà ò ní mọ̀wé máa bìtì jọ̀hún kò sí ń dáwọ́ lọ́wọ́ fi báwọn èèyàn ń gbà láyé ju sùkú ọ̀fẹ́ náà lọ ìgá kan náà tó jù lẹ́nu kò sẹ́ńtì ọ̀hán lẹ́bàrí lè lónìí tó ń jẹ́ dókítọ̀ yìí tó ń jẹ́ ẹnjìníárì sùkú ọ̀fẹ́ ló ń lọ sùkú ọ̀fẹ́ ló ẹ ti fi ń kàǹpé wọ́n fi ń dìbò fún yín ebi ìwé ọ̀nà lọ á di bí ìtukọ̀ náà tí wọ́n ń lọ tí ọmọ ń lọ náà náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fọmọ sùkú ẹ lọ sùkú tẹ́ fọmọ sí. Si ẹlọ wò tí bá tẹ́ bá lówó ńlá tẹ mọ́mọ́ lọ sí aládàáni kí ni ẹwù bó ti dà lọ ẹwù ẹjẹ́ káwa sì ti wa ká ká bíùdì ti wa lọ́nà tọ́lọ́n padà kájí ká mọ èyí kọ́kọ́ kí ná kí àlùbáríkà lè gùn wọn tí wọn bá kọ́ wọn ń bẹ̀ kó fa àlùbáríkà sí fún wọn ìtí wọn ń kọ́ máa ń sùkúù tó ṣe wáyẹ́kì ọ̀pọ̀ wáyẹ́kì tí a ń ṣe lónìí ní ìsìn parí iṣẹ́ ni àbẹ́yìn náà kọ́ yìí ibá àrẹ bá yìí rí parí iṣẹ́ ni tẹ́ má kọ́mọ́nẹ́sì àbí kí wọ́n kọ́ wọ́n sí lábẹ́rẹ̀ commenters wọ́n bá wọn parí ẹni wọ́n jọ sọ ni àti ìjọba kankan pé tó ẹ ìbánikọ́ tó dáa fún ọ ẹ má bàa sùkúù wà jẹ́ o ntọ́ dà ní ìsìn nìyẹn àbí kábìtọ́ lọ́ ń gbé lẹ́sẹ̀ ká ikú ẹ wá wà wá mùsùlùmí tábí mọ́mọ́ lọ lé e kéwú ọmọ wa ní bò àdarí ẹ sàmì ni amina àwọn àwọn ò ní mọ̀wé gidi mọ́ ọlọ́run ti bá ní mú wọn gbogbo ọtí kó lọ ọlú èbò odò ní ń gbà ń bẹ̀ a máa tiwa tá ìkọlọ̀bì kankan yẹ pẹ̀lú ògùn ọlọ́run àwọn wọn àmọ́ òjò yẹn jù ọ̀rọ̀ kanjo ni wọ́n aṣọ ní súrọ̀ mo ní à ó ń bọ̀ díẹ̀díẹ̀ ní kéde pé àwọn abiṣẹ́ kan bẹ ní ìsìn tí ó jẹ́ iṣẹ́ àdáni táwọn oníṣẹ́ òfẹ́ ó bàjẹ́ tí wọ́n ti ṣe mùsùlùmí wọ́n máa ń wọ́n rùgbà tí ó bá dún bí iṣẹ́ wọn. pé ẹ bá ní wọ́n rùgbà wá wọ́n ló rùgbà kan ṣiṣẹ́ ìmú bàbá kan ṣiṣẹ́ orùgbà wa jẹ́ àwọn ọmọ ìyá tí wọ́n lọ jáde àtúnjáde wa tó wa sọ fún bàbá yìí pé tó ṣe nígbà tí ń wọṣẹ́ mọ̀ sọ pé a máa lọ bì kan àtúkọ́ ti tó òun ni a àfa mọ́fọ́ òun lẹ̀ báyìí ẹ̀ fi alẹ́ mi ń bá tèmi lọ mọ́ ń lọ jáde lábẹ́ ìgbéjáde kìíní kan lọ́wọ́ sọ̀gbà tí ó lù ní ah! ilé tó ti bàjẹ́ wọ́n bẹ̀rù rẹ̀ jòun tó ń níṣẹ́ lọ kí láwa ṣe sí báyìí sóhun ọ̀sọ́gbà tó ń fẹ́ bàṣẹ́ ọ̀dọ̀ ń tàṣe ni pé máa ń wárù rẹ wá ó dúró lédi ọ̀kẹ́ òfin dé abáàtún lọ wá ọmọ ìyá rẹ kan kó wá bọ̀ ń dúró kó òfin dé làbá lọ jáde ń bò ti jáde dé tàbó níṣẹ́ ní wá iṣẹ́ ò parí fún ọ̀nà ẹ méjèèjì ẹ kú dúró ẹ máa gbàjáde fúnra yín bẹ́ẹ̀ kí ẹ máa lọ jáde kẹ́nìkan ó gbóńlé ẹ wá dákun ẹ máa gbà fúnra yín wọ́n wá sọ mo ní à ọ̀ ń bọ̀ ọ̀ ń bọ̀ aráyé ń bọ̀ wá dá mọ́ pé káwọn gbà wá síṣẹ́ ní sí àwọn òfin lálùbáríkà àwa wo àwọn ọkọ̀ ẹlẹ́à àwa wo àwọn onírùngbà àwa wo àwọn àtẹ̀sẹ̀kùtù mọ́lẹ̀ táà ní jí owó lówó lé bàbá ẹ wá gbó wàhálà rẹ ọgbà gbé ẹ sílẹ̀ wá gbé abẹ́nìkan tó máa pé òun la àlìkẹ́ òun pàdé ọlọ́run tó fi gbọ́n lẹ̀ títọ́ tí òun tẹ́sọ̀ kòtò mọ́ lẹ̀ tíyàwó rẹ̀ tẹ́nìkan ọba rí tọ́mọ̀ pé tó yà àlìkẹ́ àwọn ló ń fi ṣe lẹ́ni owó owó sìkà àjọ lójú tí a rí ẹgbẹ́ dágbé àdánwò tó ń rí sẹ́tọ̀ olùgbìsàn tí òjò tí ọ̀dà náà rí sáwà pé nǹkan rẹ̀ àwọn ò ní sọ fáwọn tí ó wà á gbowó rẹ̀ pé ẹ wá gbowó ọwọ́ ń bọ̀ ọmọ wa pè wá pé báńkì ẹ máa bọ̀ ẹ máa bọ̀ báńkì ẹ dàkùn ẹ wá ní báńkì ẹ bá báńkì ẹ bá ní wónú gbọ̀ngàn wa alùsùnà kan wa kọ́ wá báńkì wọ́n ní ìsìn ń báyìí ní ìsìn bí ká alùsùnà gbogbo wọ́n ń gbé wa ń sìn wọ́n ń pàlọ́ àbọ̀ lẹ́rọ̀ ni nígbà tó wọ́n ní jẹ́ ọ́dá fún wọn láì rí a. àwọn aláṣẹ tàjúdì àwọn aláṣẹ dùwà àwọn aláṣẹ kùránì àfìyàwó ọmọ wọ́n yí jẹ́ àwọn òkú wò àárín ikú rìn a sì wá wà ń bì gan lọ́bàákẹ́ òní débẹ̀ ah! mẹ́ẹ̀ máa ń bẹ ń lé iṣẹ́ kan àbí bì kan wọ́n ní ọ̀rọ̀ afá kan níbi ọdún mélòó asánwáàsí náà lọ́nà òkè ṣé ní àbí nǹkan bẹ̀yẹ ni òun nìkan lélẹ́ àlọ́kọ̀ ilé àná ilé kan àwọn olè ilé ìdádùgbò wọ́n lẹ̀ ń to yàrá wọ́n ń to lé wọ́n tó ń to yàrá lẹ́sẹ̀lẹ́sẹ̀ àyàfá náà já owó náfíà dìde ó ṣe náfíà nù yàrá rẹ̀ wọ́n sì kan yàrá ẹ̀ wọ́n dẹ̀ fo yàrá ẹ̀ wọ́n dẹ̀ dọ̀bọ̀ yàrá mi. afọ́gbà náà náà ìbọ̀dọ̀ ni máa dáàbò bẹ̀ sí tiẹ̀ ọlọ́run sọ fún ànábì pé à ibà sì a ń dáàbò bọ̀ ọmọ ti pọ́ tán bẹ́ẹ̀ làwa náà wọn ti kọ́ ánlẹ̀ wọ́n ti fẹ́ kọ́ wọ́n ti ṣe mítìnì ìgbà wọn ṣùgbọ́n kẹ́tọ́ sọ ti dàrú nílé wà yẹn yẹn inú ẹgbẹ́ yẹn àdúgbò yẹn ọ̀rọ̀ rẹ láìmọye ìgbà ti ṣàpẹ́rẹ́ lórí ẹ̀ kọjọ́ ni ewé ìgbẹ́ wọn ń kí ọ ní kí abàmì àbẹ́yẹ kẹtìmọ̀ tẹ́mà kí n kì í kí ó jóra tẹ́mà tẹ́mà tẹ́mà tẹ́mà tọ́lọ́ ma dàgbọ́n lẹ́nu ẹ ẹ ká bọ̀ ẹ má ẹ bọ̀ ẹ wọlé ẹ ká sàn nígbà tí wo tẹ́wà láàárọ̀ pé ẹ ká àfà ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ayé ẹ lọ já ayé ti já ni ẹyẹ ẹyẹ ẹyẹ sọ̀rọ̀ anyi dẹ ntọ́lọ́ tọ́ba alẹ́ kí ọ ma sọ tí ọlọ́pàá ọlọ́wọ́ ma tẹ̀lé yín káàkiri tí wọ́n rò tiẹ̀ láì dáa tọ́lọ́wọ́ sì fún wọn ní ẹ̀tọ́ wọn. ṣé wọn èsì máa wá jẹ́wọ́ fẹ́ yìí ṣé àwọn àpàtà ń jẹ́wọ́ wọn èsì máa wá wọn ń bọ̀ bí àfa àjoko sórí èmi ò sí náà tí ń ba tiẹ̀ jẹ́ lẹ́yìn hmm. èmi sọ̀rọ̀ tí ò lẹ́yìn ṣùgbọ́n àwọn èèyàn wa alákòóbá ni wọ́n ní máa ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ bàbá bẹ́ẹ̀ bá ti dá sí i tí ń tẹ̀wọ́ mọ̀ gbọ́ tó bá gbọ́ nǹkan kan tọ́yà jẹ́ nìyẹn orí ọ̀sìn lọ́wọ́ ń bẹ̀ o nígbà tí wọ́n mọ nǹkan kan tí a ń sọ pé ẹ̀gbọ́n yìí máa ń tẹ̀ ń sọ pé ọmọ ọmọ sáfùríjà kí láadé ah inú olóhùn jẹ́ ìyàpọ̀ mọ́júmọ́ yìí tó sànà tó sànà bílálà ní àríkùn o sì sílẹ̀ o wọ́n kàn wọ́n kàn dálẹ̀ bí tó wà ní o ṣé wọ́n lè yóò àìmọye ẹlẹ́à ni a ti fẹ́ fúnlẹ̀ mọ́ bí ó wà kí o lè bọ́jà àbúlẹ̀ ẹ má fún lọ́jà mọ́ ẹ má rajà mọ́ ẹ gbọ́dọ̀ rajà rẹ̀ mọ́ ọlọ́run ò lẹ́lẹ́ àfi ń ọlọ́run sì gbà ẹ̀yà dúró tán rọ́ṣà nù wa o èèyàn ọ̀rọ̀ míì ọlọ́niwà ń yàrá ọkùnlẹ̀ ayà tí ń la yúmínú bíà àwọn àfáà wọ́n ní ń yàrá ó bí abisọ́rì yìí how yàrá ó bí kòlòbì yìí kùnlẹ̀ ayà tí tí wọ́n bá fojú wọn ní gbogbo àmì tí wọ́n gbogbo ọkàn wọ́n gbogbo àmì bá wọnú ọkàn wọn fàyín dáhùn la yúmínú nábìà wọn ò ní gbọ́. tọ́lọ́ ń sọ́tù kọmọ̀rù ayẹ̀lẹ̀ kejì pé wà ń yàrá ayàtà ń yọ òrì ìdúnwó yà ló ṣe é rún níbi bá àmì wọn ni ìdán ni ọ̀pọ̀ ni pé ọlọ́run ló ti di gbogbo ọkàn wọn sọ̀kalẹ̀ wọn ní nítorí pé Ọlọ́run ni òjò wọn gbọ́ ọlọ́mọdé àwọn alọ́kàn o bọ́lá ìtòbí rẹ̀ wọ́n ní wọ́n sọ pé àṣà tìrù lọ́rọ̀ Ọlọ́run àwọn afáàní tí ń jẹ́ àṣà tìrù lọ́rọ̀ tí ò lórí tí ò lẹ́sẹ̀ níjẹ́ bẹ́ẹ̀ àwọn afáàní nígbà tó lọ pé olùhùn fi nǹkan dín alọ́kàn tí wọn ò fi gbọ́ wọ́n ní tàbá rẹ̀ tó sọ pé kí nìdí sọ fún pé ìdí ni pé ìdí dín bẹ lọ́kàn wọn tó bá ní ọ̀dà kí ni ìdí tẹ́lẹ̀ dìbì dọ́kàn wọn wọ́n anna sábàbà ha màá sí wọ́n ní ẹsẹ̀ ní máa fa kọ́kà ó dìpa ibẹ̀ mo fẹ́ ká gbọ́ dáadáa bọ́lọ̀ ń sọ lẹ́ẹ̀kan yín pé òun fòyì dídì ẹ̀ lọ́kàn kí ló dé ọba yìí sọ́ba àká ntọ́fà ni pé ọmọ ẹ̀dẹ́ èèyàn tó máa ma fojú lè yapa ọlọ́run ọlọ́run wàá sí pa yóò wá sí òun náà pa kàjọ gbọ́ràn mọ́ sọfẹ́ ọfẹ́ ọkùnfẹ́ sórí ibu nìyẹn ti dáa àníjó gbọ́mọ́ tí a bá wo súrátù mutafifin àyà kẹtàlá àtàyà kẹrìnlá ọlọ́run sọ̀rọ̀ kan bẹ̀ pé ìsátùtìlá àléhì áyàtùnà kọ́lá. ìsátùtìlá àléhì áyàtùnà. قال أساطير الأولين كلا بل كلا بل عن على قلوبهم ما كانوا يكسبون ara ní ìsàtìlálẹ̀ ìyáyàtúná tí a bá ń ka ohun àmì wá fún ẹni tí ẹni tí ọlọ́run ọba ọ̀gbá ní òun fẹ́ sànú ẹ̀ yóò ní àṣà tí ìrùlẹ̀ àwàlì náà a ní àsọ́ọ̀lẹ̀ ẹjọ́ náà ní ewì lẹ́ ń kó ẹ̀ ń kéwì ní àfà kẹlà ọlọ́ni ẹ má jìyàn kẹlà ẹ má jẹ́ òṣèyí lè mà bàlẹ̀ ọ̀nà aláàkùnú bí ọlọ́run ní iṣẹ́ ẹ̀ṣẹ̀ iṣẹ́ burúkú tó ṣe lọ́sọ̀dà báwọn lọ́ọ̀kan bẹ̀yẹn jàmáà ẹ má jà á fojú lẹ̀ mọ́ yagbọ́ ọlọ́run mọ́. Kama mọ̀ pé nǹkan kan ò da ẹja jìnnà sí i lórí fóònù wa lórí fóònù wa lódodo ẹnìkan ò rí ọ wọ nìkan lọ ń dá wò kódà tún lè tilẹ̀kùn mọ́ rí bó o sì tilẹ̀kùn mọ́ rí tọ́ bá gbé lọ́wọ́ ẹnìkan ò máa ń tó ń wò ń bẹ̀ ń sì ń lọ wo ohun tí ò da ń bẹ̀ pàpà jùlọ ìwọ kan tó ò lè wo inú ẹ̀ títì nípa àmì ń bẹ lára rẹ o ti sàmì o ti ní rọgbà o ti sàmì ṣòkòtò rẹ ọwọ́lẹ̀ má o ti sàmì ẹlẹ́ àyàwó rẹ wọ́n náà mà pé kó o dúró ti kọ́ ọmọ orí ọ̀dà o sì ní sẹ́ẹ̀tì ọ̀dẹ́gbò lórí sẹ́ẹ̀tì ta lọ ń tàn ta lọ ń tàn wọ́n ń tẹ́jú mọ́ wọ́n ń tẹ́jú mọ́ pé ah, àwọn olùsí yìí àwọn olùsí yìí lórí gọ́gù ọlọ́wọ́ gọ́gù ọlọ́wọ́ òfò lórí gọ́ọ̀gù o sì fi mọ lẹ́nu tó dáa lórí gọ́ọ̀gù ìhòòhò obìnrin lọ lọ́wọ́ mbẹ. lórí YouTube ni. ṣé YouTube tún ni. Mm, YouTube. ọ̀dà. Twitter. àti búrútútù àti gbogbo ohun tí àkórí ibú báyà sí ká má fò owó wàrà lo padà omi tó ládàá tọ́nà kọ́ bẹ́ẹ̀ tó wà ní èrò nílá àbí sọ́pẹ́sẹ́ bí ní fọ́lọ̀ ń kó fún ọ ní owó tó fi ra sẹ́ẹ̀tì ńlá ah, lọ́wọ́ ń tẹ̀ gbogbo bí wọ́n sọ ibú láyé lọ́wọ́ ń wò ní à ń kọ̀ ní sí ọ ní à ń kọ̀ yìí sí ọ ọwọ́ ń wò fín ah, àkọ́dá èyí tó ń ṣe pamọ́ lọ́kàn máa fi dú díẹ̀ díẹ̀ tí èyí tán wọ́n ní ẹ̀ṣẹ̀ tíyẹ̀ máa ń ṣẹ̀ ó dàbí mark lórí ọkà yóò máa ṣe tó tó tó tó tó tó títí tí èdè pírá kọ́lọ́ làwọn mẹ́. tó bá rí bẹ́ẹ̀ ẹ má jà á dá ọ̀ràn pamọ́ nítorí pé náà ṣiṣẹ́ ọlọ́run ni pé téèyàn bá dá ọ̀ràn pamọ́ kò ní mọ fún yẹn yáa jẹ́ òsì gbangba tẹ́ẹ̀fì rí pé ahán ọyẹ kọ́ lọ́wọ́ mú ọlọ́mọ mọ̀ wá o tó bá rí bẹ́ẹ̀ àwọn àfáà wọ́n ní kí wá ní ogun rẹ̀ ogun ẹ̀ ni pé kájìnà sí kámọ́sí mọ́ káwá kò mọ́ istigfa ìmọ̀ wá sí istigfa gbogbo ohun tí ń délẹ̀ yìí náà ẹ̀ṣẹ̀ náà gbogbo ni ẹ̀yẹn já pọ̀ níwà foríjì ẹ̀rí kọ́ lọ́wọ́ dè ní ìsìn tó sànù wa ẹnikẹ́ni náà wá ẹ̀já pọ̀ ní ìwà foríjì àsìkò su alábàríkà yìí tó wà látó wà ń ta yìí ẹ máa tìláwà ẹ máa kírun ooru tàràwí ibi tí wọn bá gbé ń fi àlùkùránì kà ní ẹgbẹ́ lọ́ọ́ kì ó dàbí ọ̀nà yín lówó mọ́tò àbúrò ọ̀kadà ó ti ń wà káàkiri ń bàdà báyìí bẹ́ẹ̀ bá sì rí tòsí ẹ lọ gba fáà tí ó kì fún yín akúgbọ́njú bá pé wọ́n máa lọ rẹ́ǹtì àfáà ń jọun fún tàràwí ẹ̀yin náà lọ gba fáà àwọn áfíìsùwà kọ́rọ̀ ìjọba gbà kẹ́ẹ̀dẹ̀ fọlọ́wọ́ kọ́ máa ń kí tàràwí fún yín ẹ̀dùn mẹ́ pẹ́ mẹ́ lórí lórí lórí lórí lórí ọ̀hún asámú ẹ máa láǹfààní sí kọ́ta tẹlifíṣàn ẹ̀ sáà òdìgbò gbẹ́dẹ́gbẹ́ yóò dá lẹ́jọ́ pé ìtawà ń kí ẹsẹ̀ rùn tàràwì káwà ń kí bí múndé àmọ́ tàà ní Allahu akbaru rọ̀bí kú mọ́ tó láti bá ní Allahu akbaru ní àsákọ̀ Allahu akbaru dẹ̀dẹ̀rẹ̀ sí àsákọ̀ ni ayé sí ẹ̀kọ́ ó di àsákọ̀ gbogbo pálapàla aṣìráyè ìradùn irú àwọn tí ti ń kírun báyìí o ẹ̀jẹ̀ wọ́n ríranù o wọ́n tó ah. gbàgbé ni o. yàn látàrí bẹ́ẹ̀. àtà dr laro ó ìwà àti agbádùn ayé tó gbádùn ọ̀run ju àwọn Áfíríkà yìí lọ. ó ti tán. fúnra àwọn funfun ó lọ́wọ́ sọ pé sàrúdì nìkan gbogbo ní gbogbo London gbogbo Amẹ́ríkà àwọn gbà sílámù ń bẹ̀ olùbí ní ẹgbà wọn wọn gbà ní pé wọn kà á bó ló ṣe wá gan lẹ́sìn gbà á wọ́n fi alukurani kí wọ́n fọ́ wọn tí wọ́n nú àwẹ̀ mẹ́ alárúwá ní ẹ̀rọ adọ́dọ̀ ń tẹ́lẹ̀ kúnlẹ̀ fún wọn ṣe ń má tẹ́lẹ̀ àyèmáyé èèyàn ní sanwó bàálù ní nàìjíríà lọ sàwùdí lọ kírun tàràwì tẹ́gbẹ́ tó lọ sí nìkan yẹn pé ń tẹ́ lọ kírun tàràwì tàbá ìdíwá kílẹ̀ wa sáwàyíká lọ kí tàbá ọlọ́sì ṣe níjọ́ kò sí tẹ́lẹ̀ ààrùn náà rẹ̀ tẹ́lẹ̀ ọ̀ẹ́sẹ̀ ọlọ́ọ̀sẹ̀ rọ́ ni àwọn áfíìsì tí wá pọ̀ lù wá nísìn ẹ lọ gba àwọn ẹgbà kan fún rọ̀mùdánà nìkan ẹ dáwọ́jọ ẹgbà àbí olùwọ́gbà 30,000 lóṣù 1,000 lè dé sẹ́yìn wá jẹ́ owó jẹ ìrùpọ̀ yẹ kọ́ ọmọ bá ń gan ah, ah, tààtì bó lóṣù ọmọ kéèkéèké lè yún eh, ẹ wọ́n fẹ́ kí wọ́n á sámú tí ó fi àlùbáàdì kí fún wọn tí a bá gbé sí 150 kò sí pọ̀ o ó ṣe rí nù 3000 jùmọ́ ó sà wọkọ̀ yìí ṣe wà náà lọ jábọ̀ náà bẹ́ẹ̀ báyìí san one fifty tẹ́ bá da ní èlò kan tẹ́ bá fi one fifty kó tó dẹ̀ ní bẹ́ẹ̀ máa ná àwọn gba three hundred thousand ẹ̀ ní náà. bẹ́ẹ̀ni. ẹ à náà ẹ̀yin ẹ̀sán kẹwàá kì ẹ̀yin ẹ̀sán kẹ kì ẹ má dọ̀gbọ́n sí pé ká máa kíra ká bí mẹ́rin tá a tó jọyìn. Hmm. yà á lọ fẹ̀yìntì pílà mọ́sálásí. ẹjọ́ máa bẹ̀rẹ̀ ẹjọ́ máa parí. ó ti mọ̀kọ́ yó. káà ẹ ti máa wò ó ọlọ́run tó lẹ́sìn mọ́ tó bá wa mú tẹ́ ẹ bá jẹun lálẹ́ èyí tẹ́ ẹ fi ráìsì sínú tàbí àmàlà sínú tàbí ẹ̀wà pẹ̀lú dòdò kódà bíyàn bá jẹ ń tọ́ fẹ́lẹ́ tó mú kó àtọ̀ọ̀lẹ̀ tán bàbá wa máa mú dọ̀hún. ẹ̀yẹ lọ kí tàràwí tàràwí tàràwí gidi ẹ̀yẹ kí ẹsẹ̀ múdí àmà ta ni o. tàràwí tí a máa dé àmà gbàrọ̀ ẹsẹ̀ tí a máa dẹsẹ̀ mọ́lẹ̀ mbẹ́. Hmm. tẹ́bá kí bá ń tán ẹ wá lọ sùn tẹ́bá sùn dàjọ́ jìnnà jí ẹ dìfẹ́ ẹ dìfẹ́ ẹni ọba yìí máa ń tí ìṣọ́bọ̀ ọ̀jọ̀gbọ́n lọ́lọ́run ẹlọ́dọ̀wọ̀ ẹlọ́tọ̀ rẹ̀ wò kájí sáàrì kára wúwo yẹn ẹ̀ẹ́sì tó ẹ̀kẹ́ ẹ̀sì lálẹ́ ọlọ́run tó ní kẹ́ ẹ̀ sínú tó fi sínú sálẹ́ tó wá fi tàràwì sẹ́yìn rẹ̀ ọmọ ń tẹ́ṣe ọmọ o yéè sáálẹ̀ e san ení yéè e gbé wa ga èjì ẹlẹ́kẹta yéè fọ́ lọ́láàfíà ìwọ wà lọ lálẹ́ yìí bí ẹgbẹ́ tàràwì jìdí lọ kí lálẹ́ kọ́ ntí mo sọ nǹkan wà kọ́ lọ o ọpọlọ ọpọlọ jìbá ni àmá ọwá ọjẹ́ ń tán ìwọ́lọ́ tó ń jẹ́ onílò olóòlù yìí o ti lọ olóòlù wàìwà olóòlù ráìsì olóòlù olóòlù mọ́ ó tún wá gàrí ọ̀nà kí mú ní àmà ká ní ah. yọ́yọ́ mú rẹ báwọn yọ́yọ́ mú rẹ yóò jẹ́ yọ́ mú ójì ójì tí ara yóò wo tìpele ní tìpele yóò jì tàkùwà ni ó jì olùmọ́lẹ̀ ni ní èjẹ́ ẹlòmí ò lè tàájúdì lóru rárá yóò máa sọ ní sẹ̀mọ̀ gbóná ń èjì ọ̀tí ọ̀ọ̀dà ọ̀ọ̀jọ́ lálẹ̀ ọ̀tẹ̀lé súnà nábì sallallahu alaihi wasallam súnà nábì kan ò kó bá wa láyé wàláhì oríire ní máa mú wa ẹ̀yẹ lówó àwọn àfáà wa tí a ń ka àkọọ́lẹ̀ wọn wọ́n gbọ́ yé débi pé wọ́n gbọ́ súnà nábì yé bi pé tí ànábì bá ṣe nǹkan ọwọ́ àfìsẹ́sì kan ṣe àwọn náà wọ́n á ṣe súnà yẹn ìṣesí náà wọ́n á ṣe ìṣesí ò sí lára rẹ̀ o sí lára rẹ̀ o ọwọ́ pé ànábì láti báyìí njọ́ tí ń sọ̀rọ̀ ọlọ́pàá kú ni ní ń sọ àdísì kan fún wọn tí wọ́n fẹ́ kà àdísì wọn àná ẹ̀ pé àdísì wọn fẹ́ kà yìí ẹgbẹ́ kúlò wà kí lẹ́bi pílò sí ẹ̀sà gbìgbà yẹn wọ́n àrọ́gbọ̀ kù wọ́n ṣẹ̀ máa kà kí ló dé àníyàn ti ń kà pé ìṣe fún àná. sallallahu alaihi wasallam fọkànà mọ̀tàkì án. àwọn afáwọn tí wọ́n gbà díìsì wá wọ́n ní bí wọ́n bá jọ àfáwò gbogbo ohun tí wọ́n ní ó pé lára ẹ̀ ló pé ẹnìkejì náà òun náà pé bẹ́ẹ̀ amẹ́nìkan náà méjì yẹn òun tó gbàdísì tiẹ̀ pẹ̀lú hálù tí rọ́wì rẹ̀ fi kàdísì jọ náà ó tún bà mọ́ njọ ẹni ẹlẹ́yìn kàdísì lódodo òun náà jẹ́ síkọ̀ òun náà jẹ́ níta fọkàbalẹ̀ sí oríkà kò sì ní àrùn kankan àmọ́ èkejì rẹ̀ ó ní ngbà tí rọ́wì yẹn tẹ́ni tí ń yẹn kà fún wa ó múnú gbọ̀n ó tún gbà mọ́ wa pé mo fẹ́ kàdísì kan fún yín tó ẹgbẹ́ ni tó sọ fún mi àáfà mi ńgbà tí ń kà á ó ṣe báyìí hmm. wọ́n ní ẹgbà tiẹ̀ ju tiẹ̀ ń tọ́ kà lásán lọ kí ló dé wọ́n lẹ́nu tó gba alùmádìísì wá ó súnmọ́ kórìí tiẹ̀ pé pọ̀ kí náà fẹ́ ká sí yàmọ́ wọ́n fi ajírè ẹ mọ́ ti bọ́ra wọn tí wọ́n bá ní kárùn-ún rí ká tó sàlùwàlà mọ́ òrí tán Um, má sàrò àtàkùn tó wà lórí ọ̀fẹ́ bros náà ni má ọ̀kọ́ yẹ pé ń bọ̀ sàrò àtàn la bros ọwọ́ lódodo ẹnu rẹ ti mọ́ bọ́ bá ṣe lẹ́yìn lẹ́yìn jẹ́ pé o ti seko tó ẹ̀yàn àbálẹ̀ tó ṣe ẹnu rẹ̀ pẹ̀lú rẹ̀ mọ̀mọ́ àmọ́ òtò nínú súnà tí wọ́n ń ka súnà ọ̀run fún wa àtàlùwàlá fún wa wọ́n a kọ́ mọ̀ wípé ká tún máa to àwọn ọ̀ràn yẹun sípò tó wà ara túnà ni ní ìsìn abẹ́ àlùwàlá afọwọ́ mẹ́tẹ̀ẹ̀ta ayọnu lẹ́yìn kíláàsì àfimú lẹ́yìn nǹkan abọ́jú lẹ́yìn nǹkan àwọ̀wọ́ làwọn akọ́kọ́ pé ibi ibi tí a ní àfọ̀ káàdì ìfọ̀kó pé ni ẹ̀jẹ̀ akọ́fọ̀ gùn ọ̀ báyìí káwá fọ ẹsẹ̀ káwá fọ ẹsẹ̀ káwá pa orí arábọ́jú kápátí ṣé kò pé ṣé ń ta ò pé a sọ fún pé ọlọ́wà nígbà ẹni wọ́n rán sí wa bó ṣe tó nù òun yẹn sì ràn ẹ̀yin ẹ lọ súnà sínú ayé yín ẹ pé àkọ́kọ́ ìtẹ́kọ̀ọ́ jẹ́ ni pé ọkàn yóò máa balẹ̀ ẹnìkan sọ fún mi jò ní ó láti mẹ́ta ló ń ti wọ̀ ló ń wọ kó ń sùn kó ń bá ń tí ọ̀dà jí kó ń tún jí tán kó máa ń lapa àtàdébi pé àti wá sùn lálẹ́ ń bà ń lẹ́rù àfàìdíjú òun lòun lẹ́làkálà òun sì lábá yọ apply sínú gbèsè ayé òun ó ní kí n máa wo bàbá o gbàtí táwọn ìtura wọlé lòun wà lẹ́làkálà mọ́ mo ní ẹ làwẹ́ ti wọlé sáyìn jí lóru ó lòun jí ṣe ń kí asámú olóhùn kì àyìn tí òjò wa mọ́ náà nù ẹ̀yin jáwé ọ gbogbo ní tí ẹ̀ ń sẹ́nu rọ̀mùdánà ẹ̀ tún máa ṣe lọ bẹ́ẹ̀ sì máa sọ falala falala nù ẹ̀yin ẹ̀fẹ̀gbẹ̀ nílẹ̀ lálẹ́ ẹ̀ka kàlùkùsí ẹ̀yọ̀ kan náà lẹ́ẹ̀kan kà bá ti ra kà báyìí lẹ́jọ́ ọ̀tún ló fi lélẹ̀ kò sí ẹ̀yọ̀ kan ó ìṣẹ̀wọ́ báyìí tuetue kúlúwà falaki ẹ̀ka sí náàsì ẹ̀ka sí látòrí ẹ̀fipá gbogbo ọwọ́ ìmáté dálẹ̀ láti lẹ́sẹ̀ lẹ́ẹ̀kìnní lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta máa sọ ẹ lọ kẹ́nìkan wá ara ń jẹ̀nù sí ọ. ó tán rẹ̀. àbájá náà ló ní òsínrin. àwọn ò sì sìnrìn náà nù. ó ti sìnrìn náà nù. bàbá wa ọ̀kan náà wà fáwa tí wọ́n ṣe ṣẹ́rí àrùbáyé náà lè àdíìsì wọ́n ní ẹgbọ́n náà yìnyẹn kí lọ́nà yìí owó owó wò lọ́nà yìí náà lọ́wọ́ kẹ́ẹ̀ka ló ń sára bí ní ẹ lò kẹ́ẹ̀ sùn láti kí owó lọ́nà ọ. kó sì má kó sì má ṣe wúye tó lè padà ná ọ. abẹ́rẹ́ wà lẹ́kọ̀ọ́ la musa sànù wa o. musa dó ti wa o. àmín. sunna fún wa. àmín. àwọn náà fún sunna. àmín. la hawla wala quwwata. asadu ala ila ila an.